lẹ́ka ètò ọrọ̀ ajé wa fún tòní ohun tá a fẹ́ mójútó òun náà ni ìrú gọ́gọ́ tó ń wáyé ní gbogbo ẹ̀ka lórílẹ̀‐èdè yìí kò sí àní-àní pé ìrú gọ́gọ́ ti dé bá ẹ̀ka gbogbo gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ̀wé ẹ̀ ìrú gọ́gọ́ dé bá orílẹ̀‐èdè nàìjíríà nídàá méjìlá lé díẹ̀ láàrin oṣù mẹ́tàdínlọ́gbọ̀n sẹ́yìn lẹ́ka ti oúnjẹ ìrú gọ́gọ́ owó ti dé bá ìyẹ̀fun ànàmọ́ iṣu ẹran epo pupa òróró ẹja àti èso tá a bá bọ́ sí abala ti epo bẹntiró kò sí àní-àní pé ó ti rú gọ́gọ́ pọ̀ sí i. Ohun tá a tún lè mẹ́nubà, òun náà ni àwọn nǹkan tá a fojú sí ṣùgbọ́n tó ti gbówó lérí bíi òwú táwọn aránṣọ ń lò. Lára ohun tá a tún lè pè tó ń fà á tí ìṣòro ìwúgọ́gọ́ fi ń jẹyọ jáde òun ni wípé pípele ni òǹkà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń peléke sí lọ́dọọdún èyí tó ń ṣàfihàn rẹ̀ wípé lẹ́ka kọ̀ọ̀kan ṣe ló ń fẹ̀ sí. Ní báyìí ẹ jẹ́ ká gbọ́ ohun táwọn òǹtajà tí wọ́n ní láti sọ nípa ìwúgọ́gọ́ bó o ló ṣe bẹ̀rẹ̀ ọdún wo ló ti bẹ̀rẹ̀ níbo ni wọ́n bá dé. imported rice as at last year time, I mean, sixteen thousand seventeen thousand then gààrí láti àtàní thousand seven thousand bọ̀nsìn ó ti thousand láìsí yẹn tá a sixteen thousand last year báyìí ó ti di twenty thousand. àwọn ẹ̀wà yẹn náà ẹ̀wà olóyin last year four hundred bọ̀ six hundred sókòtò táwọn yẹn ní pé ní white last year three hundred bọ̀ yẹ́ four fifty drum last year three fifty bọ̀ báyìí four fifty. lọ́dọ̀ àwọn tó ń ta ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ ń kọ́ bó o ló ṣe jẹ́ lọ́dọ̀ wọn. ni mò ń ta gbogbo nǹkan gbówó lórí kó tó di pé ọjà wọn tí gbogbo nǹkan gbówó lórí tí ọrọ̀ ajé gan fẹ́ doríkodò tó fẹ́ rí bákan bákan gbogbo iye tí à ń ta fóònù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò mọ́ tó bá ṣe ń tà ń sìn. nísìnyí àwọn phones tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí thirty thousand thirty five thousand àwọn phones bẹ́ẹ̀ yẹn wọ́n ti di forty five thousand fifty thousand sìn. àjàjà iye tó bá jẹ́ bí android àbí apple product gbogbo wọn ló ti gbówó lórí sí i òye táwa náà kó wọlé ó ti wọ́n so iye táwa náà máa tà jáde òun náà gbọ́dọ̀ ó g gbọ́dọ̀ wọ́n sí ni. nípa ti àwọn kápẹ́ńtà tó ń kan àga tó ń tún ilé ṣe ń kọ́ bó o ní ìwú gọ́gọ́ bó o lọ ṣe wí lọ́dọ̀ tiwọn náà. mo jẹ́ òṣìṣẹ́ fọ́níṣọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tí wọ́n tipẹ́tipẹ́ kò ń ṣèṣin nìkan ṣe wọ́n pàápàá jùlọ àsìkò tá a wà láti bí oṣù bíi mẹ́rin sẹ́yìn báyìí nǹkan wá wọn tó peléke gan débi wípé àwọn pákó tá à ń lò gan tá a fi ń ṣiṣẹ́ pákó tá à ń rà ní tá à ń rà ní one thousand five tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti di two thousand naira ó ti di two thousand five hundred naira fóònù tá à ń rà ní one thousand thousand five hundred naira tẹ́lẹ̀ ó ti di two thousand naira aṣọ tá à ń rà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní one thousand ó ti di one thousand three hundred èyí tá à rà ní one thousand five ó ti di two thousand naira so nǹkan ti gbówó lórí gan ó gbówó lórí gan irú ṣíà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní two fifty thousand naira àti ń ta ṣíà yẹn báyìí àti ń tà ní three fifty three hundred so nǹkan tí wọ́n kọ́ lọ́n ṣàánú wa ni a dẹ̀ fi àsìkò ìrọ̀ ìjọba kan jọ torí tọ̀lọ́ kan bá wọn mójútó àwọn nǹkan tó wọ́n tó wọ́n yìí torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fún wa níṣẹ́ wọn mọ̀ pé màtíráàsì ti wọ́n ẹni tó bá dẹ̀ fẹ́ tó dáa màtíráàsì tó dáa náà la máa lò fún. ǹjẹ́ a ní láti mú Mú àwọn àpẹẹrẹ míì wá báyìí, ó ti fi hàn gbangba gbàǹgbà wípé ẹ̀ka gbogbo òun náà ni ìrú ló ti wáyé. kí wá ní ohun pàtàkì tá a lè pè lọ́nà àbáyọ? ẹ jẹ́ ká gbọ́ ohun tí ọ̀mọ̀wé nathaniel adébáyọ̀ tó jẹ́ onímọ̀ nípa ètò ọrọ̀ ajé ní láti sọ. nítòótọ́ ni gbogbo ọjà ti gbówó lórí etí olóyìnbó ń pè ní inflation. kànáńkódà sàn lára ìyá àjẹ́ ni ọ̀rọ̀ nàìjíríà lórí ọ̀rọ̀ inflation níṣẹ́ ló ń fi gbogbo ọmọ rẹ̀ bí obìnrin sí i. fún oṣù méjìlá báyìí sìn ó ní àkọọ́lẹ̀ ń fi wípé owó ọjà ò wálẹ̀ rárá ní níṣe ló ń gbẹnu sókè sí i lójoojúmọ́. àwọn ìdí tó dẹ̀ fi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó yẹ kí àwọn aláṣẹ wa mọ̀ dáadáa nítorí wípé àkọọ́lẹ̀ àti ìwádìí ó ti fi hàn kí ló dé tí owó ọjà tó ń gbówó lórí. nínú àwọn àkọọ́lẹ̀ ìkan nínú ẹ̀ ò owó owó tí wọ́n fi lé orí owó epo ìmíì o ní owó tí wọ́n fi lé owó iye tí à ń san fún iná ìmíì ó ní ti wàhálà tí àwọn agbéni àti àwọn apani tí wọ́n ń ṣe èyí tí ò jẹ́ kí àwọn àgbẹ̀ wa kí wọ́n lè lọ sí oko mọ́ mo fẹ́ sọ fún wa wípé nínú àwọn nǹkan tí owó ẹ̀ lọ sókè jùlọ tí oúnjẹ ló pọ̀ jù nínú ẹ̀ nínú àkọọ́lẹ̀ èyí tí a rí nítorí náà bí ìjọba bá fẹ́ ṣe ohun tó dáa àwọn abala tí a kà á lẹ̀ yìí ó yẹ kí ìjọba kó bójútó wọn. gbọmọgbọmọ àìní ààbò tó tó fún àwọn èèyàn lórílẹ̀‐èdè yìí pàápàá jùlọ òṣìṣẹ́ àti àwọn àgbẹ̀ ó ti lé kéńkà báyìí ìjọba gbọ́dọ̀ wá nǹkan kan ṣe sí i. owó tí wọ́n fi lé owó pẹtiró kò sí bí wọ́n ṣe lè fowó lé tí owó ọjà ò ní lọ sókè. ohun tí wọ́n ṣe nírú àkókò báyìí kò dáa bẹ́ẹ̀ ni kò bọ́ sí i. ká má gbàgbé wípé láti oṣù kẹta títí di bí oṣù keje àbí ìkẹjọ ó ní ọ̀pọ̀lọpọ̀ ò lè lọ síbi iṣẹ́ wọn. a tún wá gbé owó agbówó lórí epo agbówó lórí iná eléyìí ń ṣe àfihàn wípé ó yẹ kí ìjọba mọ ohun tó tọ́ láti ṣe nítorí náà àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà gbọ́dọ̀ máa kígbe gbọmọgbọmọ fún ìjọba ni lórí ìnira tó bá wà ní ìlú ẹ̀tọ́ àwa aráàlú ni lábẹ́ ètò òṣèlú àwa ara wa nítorí náà ààbọ̀ ọ̀rọ̀ ó là ń sọ fún ọmọlúwàbí mo rò pé ìjọba á wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá rí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. yóò dà Zainab Fakunle ló ń jábọ̀